mo rí pé ọmọ dáadáa nìyí ẹ ń fi ìdùnnú yin ọba tó dá yín sí àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run á dá yín sí o ire gbogbo á tẹ̀ yín lọ́wọ́ lágbára lọ́wọ́ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ yẹn wọn eh, ní sponsor irú ọ̀pọ̀lọpọ̀ ò tí ì dé common twelve five tó yẹ kí wọ́n sọ ní owó stẹ̀. mábọ̀ gílẹ̀ ta máa fi kọṣẹ́. ta fi máa kọṣẹ́ stylus èrè a máa fi cardboard grey paper a máa fi sínú ẹ̀ la fi ń kọ notes. so ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọn ò tí ì dé because of that money twelve five tí wọ́n san ní owó hostel tí wọ́n fi àwọn items tí wọ́n fi tún kitchen ṣe dẹ́ àwọn kitchen staff wa náà rèé fifteen thousand wọ́n fún wọn ilé ọ̀pọ̀lọpọ̀ jìn tó jẹ́ pé fifty thousand ní gọ́ọ̀mẹ̀ntì tán lóṣù ní sálárì fún wọn wọn owó yìí ò tó wọ mọ́tò di parí oṣù iná igi ni wọ́n tún dá ojú wọn wò bàìbà tó ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ti wò bàìbà wọn ní iṣẹ́ yẹn ti sú àwọn àṣà ni wọ́n mọ forí tì wọ́n mọ forí tì náà ni so a ní ìdí ìrànlọ́wọ́ yín. àwọn èèyàn yìí wọn ò rí nǹkan kan nítorí wọn bá sọ fún wọn ni wọn yẹ fẹ́ntọ́ ẹ ká ṣe láàánú o because wọn ò lè dá gbé láìsẹ̀ nìkan tí ó mọ̀ tọ́ wọn sọ́nà kò sí ní tán lè dá ṣe láìsẹ̀ ẹnìkan and then tá a bá ṣe wọ́n lóore à ń ṣe ọlọ́run lóore ni ọlọ́run tá a dẹ̀ ń ṣe lóore ìyanu ní ọ̀jẹ̀ mo hàn nígbà tí mo bá padà wá bí nípa oore ọ̀fẹ́ ọlọ́run àìmọye ọ̀pọ̀lọpọ̀ lójú wọn ó ti là yóò rí bẹ́ẹ̀ lórúkọ jésù seven hundred naira. ni salary tẹ gbà ni salary ti mo gbà. Eh, torí àtìyáwó three hundred naira nígbà tó tó parí wá àti àyáwó. kó tó di wí ok wọ́n ṣe san salary léni nígbà tí wọ́n máa máa san salary seven hundred naira lẹ́yìn gbà nítorí pé ti yáwó sílẹ̀ three hundred naira lèmi gbà. èlò lẹ́yìn gbà lónìí. mo gba one thousand two hundred ah, one thousand oh. three hundred. three hundred naira lẹ́gbà. Mm five hundred. five hundred lẹ́yìn gbà. seven oh. hundred. seven hundred lẹ́yìn gbà. iṣẹ́ ìjọba. àwọn yòókù náà. àwọn yòókù náà. méje ní lápapọ̀ àbí méje ní lápapọ̀ láti ọ̀dọ̀ ti tèmi ah. tèmi máa support yín pẹ̀lú seventy thousand. Ah. Ah. ilé ẹ̀kọ́ tó wà fáwọn àkàndá ẹ̀dá àwọn tó ní ìpèníjà ojú tí wọ́n sì jẹ́ ọmọ kéékèèké ọlọ́run á wò yín o. àmín jésù kristi. ògo àmúwáyé yín ò sì ní í wọmi. àmín jésù kristi. torí pé ibi gíga lẹ lọ. five náà fi dábí lẹ̀. twenty five tó fi dábí lẹ̀ ni. sọ àdìlẹ́pẹ́ kán máa lọ tọrọ owó hmm. làá fi di pé ká máa ẹ̀pù wọn bẹ́ẹ̀ yẹn ká máa tó bá fún wa ká fi máa ká máa mánéèjì àfi náà lọ́rọ̀ àwọn èèyàn báyìí pé kán máa wà lọ́wọ́. ẹ̀yin ṣalágbe ẹ mọ̀ ronú agbe mọ̀rọ̀ ayé yín bẹ́ẹ̀ ló bí àwọn kan wà tán lè ṣòbí fún yín ẹ mọ̀ ronú ẹ ronú pé ẹ fẹ́ jẹ́yàn èyí náà fẹ́ sin kankan ẹ jẹ́yàn gbogbo ilé ẹ̀dẹ̀ jẹ́yàn lórúkọ Jésù ẹ̀dọ́ ò láròpin kò sí tó dé bẹ̀dà láyé tá a bá ti ń rura wá sókè tá a dẹ̀ ń gbàdúrà lórúkọ Ọlọ́run tá a bá mọ̀ á pàpàdé ibi tá a ń lọ ntẹ́ bá nílò nídìí ìwé yín a mọ wọ́nà bá sì máa ṣe ntọ́lọ ràn mí ni pé gbogbo àwọn tó bá kù díẹ̀ káàtó torí ẹni tó kù díẹ̀ káàtó lèmi náà nípa ibi ẹ̀ bí a sí nípa òbí tá a ní nípa ogun tó ti sọ wá di èrò ẹ̀yìn pátápátá ṣùgbọ́n gbọ́ ọlọ́run ló ń dé ló wá ní òun fẹ́ fi ọ́ sáàyè àyè tó dẹ̀ fi mí sí ni pé mò ń jẹ́ aṣojú ọlọ́run sí àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣe jọ́ méke ẹ̀yin ni ògo orílẹ̀-èdè kò sí ní tẹ̀lé da o kò sí. Yorùbá Gidi TV. semua ah, ma. Okey. Okey. Tamara ma. Okey, ah ẹ jókòó, ẹ jókòó. Ah bàbá wòlé. Eh adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Eh inú wa dùn pé abayin lálàáfíà ni bí. Bàbá wòlé ṣàlàyé àwọn nǹkan kan fún mi kó tó fi pa wá síbí. Ìkànnì Yorùbá Gidi TV lórúkọ ìkànnì tiwa lára àwọn nǹkan tí bàbá wòlíì sọ ni pé inú àwọn ò dùn wípé àwọn kan wà níbì kan tí wọ́n nílò ìrànlọ́wọ́ táwọn ò bá ṣe inú àwọn ò lè dùn ìdí tá a wá fi ń ká fídíò yìí ni pé tá a bá ń ṣe nǹkan a máa ń fẹ́ kí ọ̀gọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ bẹ̀ yẹn gan ló ṣe pàtàkì àti pé kí àwọn ẹlẹ́yinjú àánú tó wà káàkiri àgbáyé kí wọ́n lè mọ̀ pé ibìkan tún wà tó yẹ kí wọ́n náwó sí. a ṣe máa ń gbọ́ orúkọ wọn lórí rédíò náà ló jẹ́ ká wá sọ̀dọ̀ a ṣe máa ń gbọ́. so ìdí nìyẹn tá a fi rò pé kàkà kí àwọn ẹlẹ́yinjú àánú míì lè mọ̀ wípé tí wọ́n bá ti ń ṣoore tẹ́lẹ̀ ó tún sì kù síbì kan tí wọ́n ní láti ṣe sí ibẹ̀ làwọ̀ ẹ̀ kí náà burúkọ bíi mà. ọmọ yẹn ní bc special school. Ah bàbá wòlíì. inú mi dùn láti rí yín lẹ́yìn mi ò mọ̀ pé ibì kan wà ní tí irú àwọn èèyàn gbogbo ilé ìṣe wà ìgbà tí láwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn mo dédé rí lẹ́tà ó yẹ gbọ́ prógámù ni mo ti mọ ń háwó lórí rédíò ayéfẹ́lẹ́ ní every week ṣùgbọ́n àti mo rí lẹ́tà mi tètè kà sí ní àwọn òwe lélẹ́ mi lébi ọ̀gbọ̀n wà ṣùgbọ́n inú mi dùn láti wà mí lè ẹ̀yin ọmọ tí ẹ wà mí ẹ mọ́ rọra yín pin ọlọ́run tí mo ń dáni lóhùn yóò dáni lóhùn. ẹ̀ẹ́dọ́ ò lárópin kò sí tó dé bẹ́ẹ̀dà láyé tá a bá ti ń rura wá sókè tá a dẹ̀ ń gbàdúrà lórúkọ ọlọ́run tá a bá mọ̀ á pàpàdé ibi tá a ń lọ mo wábí lénìí láti wá bá yín ṣeré pé ẹ sì ní èèyàn bó tilẹ̀ pé láti àìmọye ọdún mi kò kúmọ̀ pé wà á bí mọ̀ bá mo ti mọ̀ ń sìn mo fẹ́ fi dá yín lójú pé bùkátà yín ó ti di bùkátà mi. lẹ́yìn ìgbà ẹ̀dẹ̀ rèé màá fẹ́ kí ẹ fojú sí ìwé yín dáadáa kẹ́ ẹ mọ ìwé kẹ́ ẹ fojú sí tá a bá tẹra mọ́ á pàpàdé bí a ń lọ bẹ́ẹ̀ ṣe jọ́ mi ké ẹ̀yin ní ògo orílẹ̀-èdè kò sí ní tẹ́ ẹ̀ lé da o kò sí ṣùgbọ́n èmi náà ti wá fira mi jì pé níwọ̀n ìgbà tí ọlọ́run bá sì ń gbọ́ àdúrà tó sì ń ràn mí lọ́wọ́ àwa náà ní fi sílẹ̀ mo mọ̀ pé ìjọba wọ́n ń gbìyànjú ó tilẹ̀ pé báwọn ọmọ mi sọ fún mi pé àwọn ọmọ kan wà níbí wọ́n lé ní sixty wọ́n wá ní ọmọ kọ̀ọ̀kan three three hundred ní oúnjẹ twenty five ni wọ́n ń tọ́jú twenty five ni a fi dábìlẹ̀ twenty five tó fi dábìlẹ̀ ni so pé kán máa lọ tọrọ owó hmm. làá fi pé ká máa ẹ̀bù wọn bẹ́yẹn ká máa tó bá fún wa ká fi máa ká máa mánéjì àfi náà lọ́rọ̀ àwọn èèyàn báyìí kán máa wà lọ́wọ́ láti. ọlọ́run ó dáa sọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ orílẹ̀-èdè oúnjẹ three hundred lè yọ ọmọ kan ọmọ kékeré gan táyà ṣẹ̀fì kò lè yó débi ẹ̀yìn àgbàlagbà ṣùgbọ́n mo mọ̀ pé ebi ò lè pa yín bákan náà ẹ̀kọ́ yín á mójútó tẹ bá dẹ̀ ti ń ṣàṣeyọrí tí ẹ̀ ń parí ń bì àwọn tá a bá lè ṣe kan nínú yín wà fún mi ní wàá pàdé mi bíi lẹ́nu àmọ́ oníbí lòun ti parí èmi ò mọ̀ àbálámọ̀ràn lọ́wọ́ fẹ́ ṣe èkó ló wà unilag ló lọ́wọ́ tá a mọ̀ ohun tá a bá lè ṣe bó ṣe wàá pè mí lẹ́nu àmọ́ ánìmọ̀ ń bọ̀ mí lẹ́nu ló bá ní àbí lòun náà ti parí mm-hmm. so mo gbàdúrà pé ìrànlọ́wọ́ ó dìde fún yín. ẹ jókòó mọ́ mi ọkàn yẹn jókòó ẹ̀rọ ah, náà lọ ah, mo wá ṣe nǹkan kékeré níwọ̀nba fún bákan náà a ti ní àwọn nǹkan kékeré tá a ṣe bí bí ráìsì báàgì méjì lára pé ẹ bá a mọ́ bá a kọ́ ẹ̀. ni ẹ̀wà ẹ máa jẹ́ ara kọ́tà ẹ̀wà. kan. nínú ke ó lè jẹ́ fún àwọn tíṣà yín torí ó lè mọ́ lè kárí yín eh, márùn-ún lára. bákan náà ara iṣu tó pọ̀ díẹ̀. bá ra òróró bóyá tẹ́ntẹ́ bóyá tẹ́ntẹ́ yìí pàdé fúnra nìyẹn. twenty litres. twenty litres ló jẹ́ ten àwa ra báàgì eh, àpò gàrí lákan fún yín. bọ́ọ̀lù ọ̀fẹ́ ọlọ́run eh, a ní gbàgbé yín àwọn tá a bá lè ṣe lẹ́yìn ìgbà náà màá fi hundred thousand lẹ̀. ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ rí ẹ fojú sí ìwé yín ntẹ́ ẹ bá nílò nídìí ìwé yín a mọ wọ́nà bá sì máa ṣe ntọ́lọ ràn mí ni pé gbogbo àwọn tó bá kù díẹ̀ káàtó torí ẹni tó kù díẹ̀ káàtó lèmi náà nípa ibi ẹ bí a sí nípa òbí tá a ní nípa ogun tó ti sọ wá di èrò ẹ̀yìn pátápátá ṣùgbọ́n ń gbọ́ ọlọ́run lòún dé ló wá ní òun fẹ́ fi ọ́ sàyè àyè tó dẹ̀ fi mí sí ni pé mò ń jẹ́ aṣojú ọlọ́run sí àwọn ènìyàn mi ò ń ṣe business mi ò ń tajà but ọlọ́run gbàdúrà mi lórí àwọn èèyàn káàkiri gbogbo àgbáyé ìyẹn ni ọlọ́run fi ràn mí lọ́wọ́ nínú ìrànlọ́wọ́ yẹn làwa náà ti mú jáde fún yín pé kílẹ̀kùn ọmọ tì fún àwọn tó ń ṣe fún wa tí àdúrà wa ń gbà lórí wọn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ìgbà míì tẹ́ bá dẹ̀ ti kàwé yín tán tó yẹ kẹ́ lọ yunifásitì ẹ ṣá máa gbàdúrà á tọ́jú yín tẹ́ bá ti fẹ́ kàwé tí ò bá dẹ̀ fẹ́ kàwé pọ̀ nínú tó fẹ́ kọ́ṣẹ́ náà ó lè kọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ dáa gan tẹ́ bá kàwé yóò ràn yín lọ́wọ́ ìbùkún ọlọ́run wà ní lórúkọ jésù arákùnrin wa tó ti wà ní yunifásitì. Yes sir kí ló ló ṣẹlẹ̀ ó yà súnmọ́ bí ó ti ń pè mí láti fi mẹ́ta eh, ó ti ń pè mí kí ló ló báwo ni wàá yù eh, ní last time. Ah, tí mo ẹ̀ṣẹ̀ get election. ẹgbà yẹn lánà lọ́wọ́ ń gbà yẹn. so wọn á ní tí ń padà lọ wá pé òkú máa ṣe padà lọ. bó ṣe padà wọn á pé kí wọn pàdé. níbí lè ní eh, now kí ni tó kù tó ní ìdíwáyé. gbogbo ẹ̀ báyẹn owó náà ni. kí ni owó kí ni àti ìlú. owó stẹ́ẹ̀ àti half payment ti substitution fees tó ṣẹ́kù ṣẹ́kù ti san half. èlò ló wá jẹ́. owó stay is forty three thousand so owó school fees is eighty but mo sọ pé mo ní bí sixty plus lọ́wọ́ so jẹ́ sixty three dẹ̀kọ̀ dẹ̀ tún mọ́ àwọn expenses kọ̀ọ̀kan tí màá tún ṣe. Eh, àwọn nǹkan mi wà fẹ́ pé wà á pè mí tí a máa yanjú but n tó máa tètè jọ wọ school báyìí èlò gbogbo ẹ̀ jẹ́. owó ẹ̀ báyìí ti máa ṣe oúnjẹ seventy nine seventy thousand. àwọn rìsíìtì tí mo lè ti san ní. ojú kúrò ojú kó gbogbo òwe yẹn wá fún mi bó ti ṣàjẹ́ sí mi ní wọ́ṣà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ ní káńpé ìtàn yẹn ojú kó gbogbo ẹ̀ fún mi. ẹja akọ́sọ̀ mi ti rí fún mami mami lórúkọ àwọn ọmọ yìí hundred thousand fifty thousand méjì ló wà yìí seventy thousand ni. so ẹ fojú you wòye tẹ́lẹ̀ bá ti wọ yunifásitì tẹ́lẹ̀ bá ti wọ yunifásitì tẹ́lẹ̀ dẹ̀ ṣe dáadáa tẹ̀sí dáadáa ẹ̀wọ̀n sọ àwọn mọ́mì sọ pé wọ́n ní ìdààmú kankan ẹni tó fi ń kàwé ẹni tó fi ń kàwé ẹni ní ibi bíbá. a sọ nígbà tí dájú pé láàárọ̀ mo ní sọ́ọ̀mù ọ̀bẹ wọn ní àwọn téèpù ìkọ̀dà tí wọ́n fi ń rìkọ́dù ní class jẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa gan wọn ní typewriter typewriter yẹn dẹ̀ rí wọ́n máa ń lò ní primary school ni wọ́n máa ń lò secondary school bí wọ́n higher institution náà òun ni wọ́n máa ń lò because kì í ṣe gbogbo èèyàn ló lè ka níta fi ọwọ́ ọkọ jẹ́ wọ́n dẹ̀ tún nídìí marburg marburg yẹn bóyá eh, marburg yẹn bí slate báwo la fi máa ń braille o la fi máa ń kò sí nǹkan tí a lè dá ṣe ok ẹni tó máa ṣe ni pé àwọn nǹkan ẹ bá tó ọmọ yẹn bá wọlé àwọn tó ń tí wọlé yẹn ẹ jẹ́ àmọye nọ́mbà wọn tó ti yé yín àwọn tí wọ́n nílò tó ń fi kọ̀wé tàbí tó ń fi gbọ́ ẹ jẹ́ mélòó ni. Ah gbogbo yẹn wà nínú lẹ́tà tuntun tí ẹ máa send. ẹ send yẹn sí a tẹ bá ti send yẹn a máa wá solution sí àwọn tẹ pé twelve thousand ló sì dá wọn dúró tó ń fi tì wọ school ẹjẹ á mọ àwọn tó dẹ àwọn tó ń so oúnjẹ fún wọn náà á wo ìrànlọ́wọ́ tá a bá lè ṣe ẹ mo mọ̀ pé bá a ṣe ń sọ yìí àwọn ẹlẹ́yin ijó àánú náà ń gbọ́ ẹ lè dédé rí wọn wọ́n lè wá bí wọ́n lè lo bàbá yìí pé kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ so mo lè gbàdúrà pé ilẹ̀kùn àánú yóò sì fún gbogbo yín lábẹ́ àwo tá a bá tún lè ṣe àwọn aṣọ tẹ bá lè máa wọ̀ ìkọ́sí tó wà bẹ́ẹ̀ ni pé mo mo ṣàkíyèsí kinní kan nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìrọ̀ṣẹ́ yìí àwọn tí ojú ń dùn ẹ̀ tí wọ́n ní ìlera àìsójú ẹ̀ àwọn ni ọlọ́run kọ́kọ́ rán mi sípa because mo believe pé àwọn tán bá ń tọ́jú wọn àwọn lójú wọn. Eh, àwọn ọlọ́run kọ́kọ́ rán mi sí mo so ní ìgbẹ́kẹ̀lé lórí wọn mo dẹ̀ máa ń gbìyànjú pé káwọn tá a bá lè ṣe eh, láti gbàdá rẹ̀ ti ń ṣe ọlọ́run dà ń sí ó ń jẹ́ kádùá ọ̀gbà because ojú tá a fi ń rìnà bí wò mí ọlọ́run ló fún wa ṣùgbọ́n àwọn èèyàn tí wọn ò ríran nípa tara a gbọ́dọ̀ wo tá a bá lè ṣe lórí wọn eh, mo mọ rírì yín mo dẹ̀ mọ̀ pé ọmọ alálùbáríkà ni ó mọ̀ ń ká wa lójú ó mọ̀ ń ká lálẹ́ ni pé àwọn tán ní rúpè níjà gbélé tán lówó lórílẹ̀‐èdè wọn ò rántí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ebi ò lè pa mọ́ látòrí lọ àwọn ẹlẹ́yinjú àánú wa dìde nítorí yín èmi fúnra mi gbogbo tó lọ́n bá fún wa a máa ṣe fún yín and then tí iléèwé yóò fi dò ṣe tí yóò fi dò lọ fún yín ìgbà yẹn tá yóò fi dò gbé fún yín àtàwọn tẹ́yìn wọn bá ń ṣe táwọn tán jẹ́ olùkọ́ yín àti àwọn tí wọ́n dáná mo lè gbàdúrà pé àánú ọlọ́run ó dìde fún wa ẹ bọ́ọ̀rù orílẹ̀-èdè ṣe rí ni nígbà mìíràn fún àpẹẹrẹ báyìí èèyàn twenty five ìjọba lè bọ́ mọ̀ pé ẹ ju twenty five lọ because ẹ lè lọ bá gọ́fìnà <laughs> ó lè yẹ pé táwọn sọ yìí náà ni ó mú gọ́fìnà débí tí ó wà béèrè challenges tẹ́lí kì í sáwọn alábàásọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n lè bá sọ̀rọ̀ lè rí àwọn nǹkan wọ̀nyí so because kì í ṣe gbogbo ẹ̀ ni ó lè mọ̀ ọ̀pọ̀ nǹkan ni ò lè mọ̀ àwọn agbẹnusọ tó ń bá sọ fún wọn wọn ò lè mọ tí ń lọ bí so ọlọ́run àánú yóò dìde fúnra lọ́wọ́ yìí àmín Jésù mo dẹ̀ gbàdúrà pé wọ́n bá yẹ pé ẹlòmíín wà tó yẹ pé ó lè jẹ́ pé ìpèníjà yìí ó lè jẹ́ pé àtọ̀dọ̀ èṣù ni gbogbo ṣé èṣù yẹn ọlọ́run ó bàjẹ́ ẹ̀yin tí ọlọ́run tí ó gbélé tẹ́ ríran ẹ sì wà mí ẹ sì ríran lóko ọlọ́wọ́ dìde fún yín ẹ ìṣalágbe ẹ mọ̀rọ̀ onú agbe mọ̀rọ̀ ayé yín bẹ́ẹ̀ ló bí àwọn kan wà tán lè ṣòbí fún yín ẹ mọ̀ ronú ẹ ronú pé ẹ fẹ́ jẹ́yàn èyí náà fẹ́ sin kankan jẹ́yàn gbogbo ilé ẹ̀dẹ̀ jẹ́yàn lórúkọ jésù. àmì jésù kristi. ní ìkànnì yorùbá gidi tv níbi tí a ti láfojúsùn pé kí ìkànnì wa kó jẹ́ oyin sẹ́nu gbogbo aráyé pàápàá jùlọ àwọn aláìlẹ́nìkan bá a ti ń lọ káàkiri nínú ìrìn àjò láti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn tí wọ́n ń sorí kọ́ tí wọ́n ń bọkàn jẹ́ kí wọ́n lè di aláyọ̀ òun náà ni bàbá wòlíì Àìkọrẹ wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìkànnì Yorùbá Gidi TV léyìí tí a fi wà níbí lónìí àwárò ẹ̀yin ẹlẹ́yin ojú àánú mi káàkiri orílẹ̀-èdè àgbáyé tó bá wù yín tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ láti máa nawọ́ sáwọn aláìní láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí pé ẹnikẹ́ni tí wọ́n bá lè ràn lọ́wọ́ lónìí ó ń lẹ́ni kejì ẹ̀ ò ṣètọ́jú ẹ̀. bàbá wòlíì Àìkọrẹ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ púpọ̀ fún ìgbésẹ̀ tẹ̀ ń gbé yìí èyí tó mú kí inú tàwa máa dùn a sì mọ̀ pé ọ̀pọ̀ èèyàn míì bẹ́ẹ̀ ló ní irú inú dídùn tírú ìgbésẹ̀ báyìí èyí tẹ̀ ń gbé kí ni tó kí ló ń tó sọ sí yín lọ́kàn tẹ́ fi wò wípé lẹ́yìn ìgbà tẹ́ gba lẹ́tà yìí wípé àfi dandan kẹ́ ẹ ṣe é lénìí. ntọ́lọ́run pè mí ṣe ni nígbà mìíràn àwọn kan máa ń sọ pé ọlọ́run pè àwọn pé káwọn máa gbàdúrà láì sí ìnáwó síta tí jésù torí ẹ̀ wá sáyé ni àánú ó ní bí àwọn èèyàn bá rí sí àmì àti iṣẹ́ wọn ò ní gbàgbọ́ bọ́tẹ́ eh, àánú ṣíṣe ó ní ìdáàdúrà tí ọlọ́run tí ọlọ́run pọ́nlé tó bọ̀wọ̀ fún jù because n ta ran wa ṣe ni pé kó wá ṣàánú wa kó wá gbà wá ìgbà tó dẹ̀ dé náà àánú yìí náà ló wá ṣe wá so ìpè tọ́lọ́run pè mí ni pé níwọ̀n ìgbà tí tó bá ń gbàdúrà fáwọn èèyàn nítòsí àti lọ́nà jíjìn tọ́lọ́run dẹ̀ ń dáàdúrà wọn tí wọ́n rántí tiẹ̀ náà máa náwó ẹ̀ síta kì í ṣe pé níní púpọ̀ ṣùgbọ́n mo ní ayọ̀ ọkàn láti ṣe torí mo mọ̀ pé ìdáhùn àdúrà mi ni tí n bá ṣàánú gbogbo àwọn tí mò ń gbàdúrà fún tàbí tán ẹ̀sẹ̀ bá mi pàdé tàbí àwọn tó ń bá mi pàdé tàbí àwọn tó ń bá mi pàdé tẹ́lẹ̀ ilẹ̀kùn àánú tó ṣí fún wọn so torí ẹ̀ ni mo ṣe yan àánú ṣeṣe láàyò ibi kejì tá a dé lẹ́nu rẹ̀ ẹ̀ẹ́dì tí mo dẹ̀ fi máa ń ṣe mo jẹ́ ẹni tó máa ń lísìn and then tá a bá ṣe nínú ayé nìkan náà ló náà mọ rántí bàbá lọ tán ṣùgbọ́n n tá a bá lè ṣe ká ṣe gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́yinjú àánú ẹ rántí àwọn ọmọ yìí Ìbàdàn ni wà ní oríta péré ṣùgbọ́n tẹ bá mọ̀ pé kò sẹ́ńtẹ́ fẹ́ rán sí wọn ẹ lè rán bàbá Fásùgbà sí wọn èmi ò ń ṣe wòlíì tí ń bá tọrọ àwọn kan wọ ló pè wọ́n síbẹ̀ bọ̀tẹ̀ mi mi ò pé ẹ̀. Eh, nínú ntẹ́mi wà áfítà ni kí n gbàdúrà fáwọn ẹ̀ tilẹ̀kùn sí tilẹ̀kùn bá sí nínú tán bá fún mi kí n fi tọrẹ ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá rò pé à ah, mo ní lọ́kàn láti ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ yìí ẹ pé bàbá fáṣùgbà ẹ fi sọwọ́ sí wọn wọn wà wọn wà sí bó ṣe yẹ kán ṣe èmi ò fẹ́ bẹ́ẹ̀ nìkan kan gbowó ntẹ́mi fẹ́ ní kẹ́ ẹ pè mí kí n gbàdúrà fún yín tilẹ̀kùn bá ti ṣí fún yín nínú tẹ́ ẹ bá ṣe màá nawọ́ ẹ̀ síta fáwọn èèyàn so mo gbàgbọ́ nù dáàdúrà mo gbàgbọ́ nù kílẹ̀kùn sí fún yàn gbogbo ń tá a dà àti ń tá a jẹ́ láyé ilẹ̀kùn tó ń sí fáwọn èèyàn ni mo dẹ̀ gbàdúrà pé ilẹ̀kùn àánú ó ṣí fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí gbogbo ẹ̀yin tán fọmọ́ dà láàmú tán fọmọ́ yọ lẹ́nu tán fọmọ́ pọ́n lójú torí pé ẹ wo ètò yìí ọlọ́run ó yanjú ọ̀rọ̀ ọmọ yín lónìí gbogbo ègún òdìlé àti ogun amúnisìn olúwa bàjẹ́ lórí ayé yín. ẹ ṣe. bákan náà ẹ jẹ́ kí n fàsìkò yìí tún dúpẹ́ lọ́wọ́ yín nítorí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a bẹ̀rẹ̀ àwọn ètò yìí bí ẹ bá ń ṣerú àwọn ìrànlọ́wọ́ báyìí tá a bá la fẹ́ yà yín fídíò ẹ mọ yarí tán pé ò fẹ́ wípé kó má dàbí pé ẹ̀ ń ṣe àṣehàn ṣùgbọ́n inú mi dùn pé nígbẹ̀yìngbẹ̀yìn àlàyé ọ̀rọ̀ mi ó yẹ yín pé kò túmọ̀ sí àṣehàn láti fi jẹ́ káwọn èèyàn kí wọ́n tún kẹ́kọ̀ọ́ ni adúpẹ́ fún orí ọ̀fẹ́ èyí tẹ́ fi sílẹ̀ pé ká lè ya fídíò yìí léyìí tó jẹ́ àǹfààní fáwọn míì tí ó tún jẹ́ káwọn ẹlẹ́yinjú àánú mi mọ̀ wípé àwọn kan wà níbì kan tí wọ́n nílò ìrànlọ́wọ́ tó o bá lòun ṣoore tó o bá tì í débí mo sọ lẹ́ẹ̀kan kò tí ì pé ṣe é dọ̀dọ̀ tiwọn náà wọ́n ní pèníjà ojú wọ́n nílò ìrànlọ́wọ́ rẹ o lè ṣe é ṣe é ṣe é re Elédùmarè á wà pẹ̀lú ṣé tó ń sọ ọdún dúpẹ́ tí mo fẹ́. seven seven five five six one Fashuba. fasuba thank you sir. all right. oya. yẹlẹ ma kí lorúkọ yẹn ma. Sọlé fasuba lorúkọ mi. àwọn ìpèníjà wo lẹ ní ìpèníjà ẹsẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ láti one and a half years plus. mo gbọ́ wípé mo àìsàn polio. polio. in nineteen eighties. Hmm. so ló fa ẹsẹ̀ mi lè fi rìn dáadáa mo máa ọwọ́ support ìgbà tó di ìgbà tó yá táwọn èèyàn bí mi yìí ní ṣe ń bì lọ́wọ́ wọn wá láti Ìjẹ̀bú Òde làwọn wọn wá máa ń gba wọn gba bàtà fún mi ní Jẹ́ríkò rí. ìgbó ló ń jẹ́ Jẹ́ríkò. hospital Jẹ́ríkò Ìbàdàn but mo ti lo bàtà láti GSS three last kò sí owó àtìgbà tó ṣàgbára mọ́ àtìgbà yẹn ọwọ́ mi ni mo fi rìn gbogbo ìpèníjà yìí ló wá jẹ́ kí gbogbo pé bí ẹsẹ̀ ṣe ń dùn títí títí tí mo fi dàgbà wàhálà mo tiraka mo lọ skul poli ìbàdàn àwọn òbí náà ti dàgbà ságbára kankan mọ́ mo ṣàtúwò pé mi ìfẹ́ ṣalágbe máa bẹ́ẹ̀gì káàkiri pé kí ni ìríṣẹ́ pẹ̀lú ìpèníjà ìwọ̀n fún mi níṣẹ́ ṣùgbọ́n ibì kan tí mo ti wá ń ṣiṣẹ́ mo bá ọ̀gá mi ṣiṣẹ́ bága ok mam pos títí títí di last year tí ó fi fódà tí wọ́n fi close down bẹ̀ kó tó close down bẹ̀ mo ti ra diamond pẹ̀lú ìpèníjà kò sí ọkùnrin tó fẹ́ dúró tó fẹ́ fẹ́ mi so mo tiraka tiraka ẹni tí mo bí ọmọ ọmọ tí mo bí mo try láti lóyún pé kémi náà ti lè nípa láyé kì í ṣe pé nìyẹn fẹ́ fẹ́ mi gangan ó kàn mistake kan ṣẹlẹ̀ náà tí mo fi bí ọmọ yìí ṣùgbọ́n ìpèníjà kò wá sí àtijẹ àti mímu kankan kò sí kò sẹ́ni pin kò sí owó àti tajà kò jẹ́ èèyàn láyé láti máa ràn lọ skul láti máa jẹun láti máa sanwó ilé kò sí yàtọ̀. ok tí n bá gbọ́ yín yẹn sìn priority yín báyìí ni ọmọ yìí bẹ́ẹ̀ àti ọjà tí kí n tiẹ̀ rí nǹkan torí màá máa fún lóúnjẹ jẹ. ẹ gbà pé tẹ bá níṣẹ́ gidi lọ́wọ́ ẹ máa lè mójútó ọmọ yìí tẹ bá rówó tajà bí èlò ok kí ni level education yín. nd nd ok now tí ẹ bá fẹ́ ṣe business ẹ bí èlò lẹ̀ ń wò pé tẹ bá ti rí iye báyìí pé minimum iye báyìí ẹ máa ti bẹ̀rẹ̀ business. bí nàìjíríà ṣe rí nísìnyí mo ń rò pé bí a ti ń bá rí bíi five hundred thousand láti gba ṣọ́ọ̀bù gba ọjà síbẹ̀ bóyá mo lè bẹ̀rẹ̀ láti mo ń lérò lérò láyé. ok mo gbàgbọ́ pé ẹ ó rí àánú gbà láti wákàtí ìdán bàbá wòlíì ẹ̀kọ́ rẹ̀ náà wà níbí bàbá wòlíì kí lẹ fẹ́ ṣe fún ó tó di pé màá nà sí gbogbo àgbáyé. Mm -hmm gbogbo àgbáyé ẹ̀yin náà ń wò báyìí màá gba account number yín a lè fi síta káwọn èèyàn send owó sí account yẹn fúnra wọn directly bàbá wòlíì kí ni ẹnu wò pé lè ṣe. inú mi dùn láti bá yín pàdé irú ọjọ́ òní mo gbàdúrà pé àánú dìde fún yín kò sí ní tó dé báyìí tó jókòó yẹn ìgbàkigbà tí ìpèníjà bá dé ó máa ń sòyàn síwájú tá a bá lè gbàdúrà tá a bá dẹ̀ lè gbọ́ ọlọ́run gbọ́ ẹ má rọra yín pin ẹ lè gbà pé ẹ sì lè dìde ẹ lè jẹ́yàn nípòrí ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ ta yín lẹ́bùn one hundred and fifty thousand naira ní èní so eléyìí hundred thousand ní hundred eh, one one thousand yìí eléyìí fifty thousand. ṣe gbé báàgì wọ̀ láyé so mo fi ta ẹ lọ rẹ ẹ lọ ẹ má sọ fún ẹ lọ ẹ lọ wo nǹkan tẹ́ lè fi bó lè sì fẹ́ ṣe tẹ́ lè fi bẹ̀rẹ̀ náà tẹ́ lè fi bẹ̀rẹ̀ ẹ bóyá ajá àmúnú ilé rọwọ́ sukú ọmọ ẹ̀wọ̀n tẹ́ bá lè ṣe so a wàá wo kí la máa tún ṣe nípò rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run ẹ̀ ọlọ́run ní fínlẹ̀ àánú dẹ̀ dìde fún yín ẹ pẹ̀lẹ́. ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé Eh, orúkọ yín lẹ́gbọ̀n ṣé ẹ mọ àká nọ́mbà yín lórí ok eh, ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹnikẹ́ni tí wọ́n bá lágbára láti ṣèrànlọ́wọ́ fún ńlẹ́nìkejì ẹ tọ́jú ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ náwó ìrànlọ́wọ́ fún sista Bùkọ́lá eh, wọ́n ní ọmọ tí wọ́n ń tọ́jú bí ṣe rí báyìí wọ́n nílò iṣẹ́ tara tiwọn. Eh, kan wà self-employed fúnra wọn ìwọ náà lè ràn wọ́n lọ́wọ́ ó jẹ́ five hundred thousand naira ló lágbára ó jẹ́ five thousand naira ló lágbára ó jẹ́ one million naira ló lágbára iye kíye tó bá lágbára láti fi ṣèrànlọ́wọ́ fún wọn wọ́n á pe àkáǹtì nọ́mbà wọn sìn eh, ẹ sẹ́ǹdì iye tẹ́ bá lágbára sí wọn fún business kí wọ́n lè bẹ̀rẹ̀ okòwò wọn ṣé ẹ sì mọ̀ pé táwa bá ń nawọ́ ìrànlọ́wọ́ sáwọn èèyàn níkànnì Yorùbá Gidi TV a kì í kàn dá wọn dá a máa ń wò pé ṣé tẹ̀síwájú ń bá ayé wọn lẹ bá ṣàkíyèsí ìbẹ̀rẹ̀ kò dó lẹ́pàs colony èmi àti bàbá wòlíì náà ti lọ níbi oṣù kan sẹ́yìn báyìí a ò fi wọ́n sílẹ̀ látọjọ́ yẹn à ń padà lọ mójútó báwo ni bísínẹ́sì wọn báwo ni so ẹ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ bá sẹ̀ǹdì owó sí wọn gbogbo ìtẹ̀síwájú tó bá ń dé wọn á máa fi tó wa létí àwa náà máa fi ojú yín rí ẹ pé àkáǹtì nọ́mbà yín fáwọn èèyàn. zero kí lorúkọ báǹkì yẹn. GTB. ok. zero one three six three two zero five four three. ẹ farabalẹ̀ pé account number yẹn lẹ́ẹ̀kan sí. o one three six three two o five four three. GT, GT Bank ọ̀làdóyìnbó olúwakẹ́mi. orúkọ tí yóò gbé wá ní ọ̀làdóyìnbó olúwakẹ́mi dorcas ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sẹ̀ǹdì owó yìí ẹ má sẹ̀ǹdì owó sí wrong account number account number tí wọ́n pè yẹn ní kẹ́ ẹ sẹ̀ǹdì ẹ̀ sílẹ̀ bá ti fẹ́ sẹ̀ǹdì ẹ̀ ó máa gbé orúkọ kan wá orúkọ wo ló máa gbé wá ọ̀làdóyìnbó olúwakẹ́mi dorcas lórúkọ tó máa gbé wá ẹ rí dájú pé ẹ rí orúkọ yẹn kẹ́ ẹ tó sẹ̀ǹdì owó orúkọ yẹn gan-an lè máa sẹ́ǹdì owó yẹn sí bẹ́ẹ̀ bá ṣe ń ṣe àwọn òkúkú mọ̀ yín ẹ̀yin náà ẹ ò sì mọ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kọ̀kọ̀ ọlọ́run á máa sọ fún yín ní gbangba ẹ jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ àwọn. ẹ wọ pẹpẹ wọ dáàdì ẹ wọ bọ. ẹyà samuel ayọlá pápákọ. ọ pẹpẹ wọ dáàdì. kò tó wà wájú. Uh, on behalf of on behalf of me and my colleagues we say thank you to you in every aspect uh, for what you done for us in this place, uh, in Omo University Special School. Uh, so I really adúpẹ́ gan lọ́wọ́ àwọn bàbá wa wòlíì àìkọrẹ̀ ọlọ́run á túbọ̀ máa tẹ̀síwájú ọlọ́run á túbọ̀ máa tẹ̀ wọ́n síwájú iwájú iwájú lọ́pọ̀ ibi tí rẹ́ sí òkè òkè báyìí lẹ́ mú un ro sí. Si òkè òkè báyìí ni odò iwájú iwájú báyìí ni odò ń ṣàn lọ odò kì í ṣàn kó bojú wẹ̀yìn lágbára ọlọ́run ọba ọlá yóò ní padà sí i gbogbo ẹni tó bá robi sí yín bí ìgbìn ṣọ àfàyẹ kó bí ìjàpá bá ṣọ àfàyẹ ọwọ́ gẹ̀dẹ̀ bá gbé lọ sí ìsinra rẹ̀ kò sí bó ṣe léwu kò jẹ́ lágbára ọlọ́run ọba wọn ní bẹ́ẹ̀ yín lórí ọlá my prophet our daddy prophet Aikore says thank you to you. Bye. Thank you. Oya oya tóbi oya oya oya gbẹ. Wọ́n ló wà ní bẹ́ẹ̀. Unilag bẹ̀rẹ̀ sí. Chicken bẹ̀rẹ̀ sí. Oya ẹ bẹ̀rẹ̀. Yeah, uh, good evening. All. My name is Oluwatobi David Ajiboye. First and foremost, I want to appreciate our indefatigable man of God in person of Prophet Ruben Aikore for paying us a visit here uh, to Omoyeni Basic Special School, which is my, which was my former primary, and secondary school before, because I'm one of their students, and I was favoured this evening by paying my tuition fees because he has been helping me when I got admission to University of Lagos and I want to and I want to use this moment to appreciate him for his uh, art uh, for his art kind because he's a man of God that so loved uh, that, that, that, that, that so much um, giving because he's a man of a good-hearted man. So for this moment, we are appreciating him and we pray for him that may the Lord continue to uphold him in Jesus' name. Amen. You, will never, you will never fall in Jesus' name. Amen. So much I appreciate you, sir. Thank you so much. tó ẹ eh, yorùbá bọ̀ wọ́n ní yẹnìyẹnì kẹ́ni rẹ̀ ṣe mí kádúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí ni tó mọ́jú tó rọ́pò èèyàn ní ọwọ́ bí tá a wà adúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá tí ọlọ́run lò fún iṣẹ́ rere àti iṣẹ́ ìyanu rẹ̀ nínú ọgbà yìí lónìí àgbàdo àpè lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi lẹ́dùnmarè ẹ̀mí yóò gùn ẹ pẹ́ láyé ẹ sì tún pọ̀ láàrọ̀ nǹkan kò ní ṣe yín o nǹkan kò ní ṣẹ̀mí ẹ bá àbá tiẹ̀ rí yín rí àti rí iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe lórí káàkiri sá ẹ má jẹ́ sọ pé lórí ọ̀pẹ̀yẹmí nìkan káàkiri ṣá a ti tiri ibi tí ọlọ́run ti ń lò yín ọlọ́run tó wá ń lò yín fògo rẹ̀ kò ní padà lẹ́yìn yín lágbára ọlọ́run nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé àwùjọ kan ò lè dàgbà kọjá ipá àti ipa àwọn èèyàn àwùjọ bẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ lára àwọn èèyàn àwùjọ náà làwọn àkàndá wà bẹ́ẹ̀ la ò ṣe é ta dànù bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àkàndá náà ní ọ̀pọ̀lọpọ̀ ipa àti ipá tá a lè kó láti mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá àwùjọ wa ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní àìrìnsúnmọ́ni báyìí ìlà àmọ̀ sí ẹni tẹ́ ẹ bá rìnsúnmọ́ wa lẹ́ẹ̀mọ̀ nǹkan táwa àkàndá ẹ̀dá tá a lè náwó lára ẹ ṣeun gan god bless you sir mo yí sọ ọmọ ológo ló kọ. ọmọ ológo mẹ́yìn lọ. sọ̀rọ̀sọ̀rọ̀ ló máa jẹ́ o. bẹ́ẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ gẹ́gẹ́ ni sir ó máa ń present the solution. ó ti parí. that's great. ẹ eh, mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ah i like his voice ah i love his voice i mean i love your voice. ẹni ohun ẹ ohun arin kẹ́kẹ́ ohun tó dùn ni eh, kò ní kan kò ní dìtẹ̀ fún mo tún ṣe ń gbóhùn ẹ̀ mo rí i pé a sì lọ́pọ̀ nǹkan tá a jọ ṣe pa. ẹ olóòjẹ ń gba ní. <laughs> ọmọ ṣe jíbọ́lá kí ẹ bá ní. ok èèyàn mi dáadáa ni bọ̀dá jíbọ́lá that's great. ó máa wù mí ká dé ibi tí wọ́n ti ń dáná oúnjẹ. Mwen ah. e le ya inan ya bi Mwen e le ya nas Mwen e le ya nas ẹ rí i pé náà gini wọ́n fi ń dáná oúnjẹ fún wọn nítorí pé kò sí gas cooker èmi sì lérò pé iná ọ̀gí kọ́ ló yẹ kí wọ́n máa lò níbí nítorí àkóbá tí èéfín iná ọ̀gí àfà fún wọn ṣùgbọ́n a ó gbọ́rọ̀ lẹ́nu wọn. mọ́mì mọ́mì ẹ̀rẹ́ máa bọ́ ta mà ẹ̀ wá jẹ́ ìyá ọ̀rọ̀. ti jáde ẹ kú iṣẹ́ náà o iṣẹ́ olúwa lẹ ń ṣe. ẹ̀wà tí wọ́n á jẹ lálẹ́ kò ní ṣe. ok oúnjẹ alẹ́ lẹ̀ ń ṣe. oúnjẹ alẹ́ wọ́n ti jẹun ọ̀sán. ẹ̀mí lè lè máa dáná lójúmọ́. ẹ̀mẹ́ta náà. ẹ̀mẹ́ta. ẹ máa ṣe láìpẹ́ lọ. wọ́n sùn bí yìí wọ́n á sùn tì wọ́n. ẹ máa sùn. wọ́n á sùn wọn ní lọ́ọ́lé àwọn kò sùn àwọn kan máa lọ ilé wọn shift ẹ̀ fúnra wọn ni But ti ilé wọn ti jìn jù ààrẹ tó ń gbólódún ààrẹ tó ń gbọ́ ìṣáájú amúlòkó láì gbàjú fifteen thousand lọ wọ́n ṣàǹfọ̀rìtì pé gọ́ọ̀mẹ̀ntì máa ṣe ẹlòmíì ti lo ten years nínú wọn ẹlòmíì ti lo ẹ̀ so wọ́n ṣàǹfọ̀rìtì forìtì asátò máa ń bá wọn sọ̀rọ̀ ni wọ́n ní owó yìí ò ká nǹkan kan kò kówó mọ́tò àwọn débi kínní ẹ̀ mọ̀ faradà náà ni títí tíjọba ò fi dá wa lóhùn lórúkọ yín mà. mrs dike. ó ti tọ́dún mélòó tẹ́ ẹ ti ń ṣiṣẹ́. Mm. Eh, two thousand and six mo ti wà ní. èló ni sálárì yín. gbogbo ìgbà náà five thousand là ń gbà. ṣé àfikún dé bá rárá rí. ẹ eh, àfikún dé bàbẹ tí ó ti tó almost going to ten years gan náà ló fún wa sọ fifteen thousand ẹ̀ ń gba fifteen thousand naira láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. ẹ ẹ mẹ́wàá sẹ́yìn báyìí. ọdún kejì lóyún rèé tẹ̀sí wà ń bí. two thousand and sixteen. seventeen years. bàbá ní ká wá kà á bí ọdún mẹ́tàdínlógún seventeen years. ní service ní this service ní lẹ́nu iṣẹ́ yìí. ẹ̀yin kọ́ mú mi. mrs fasanya ló ń kọ́ tẹ̀lé. ọdún kejì lórí. two thousand and eight lè two thousand and eight lè wà ní àti bébí èlò lẹ́yìn náà ń gbà. same thing fifteen thousand naira lóṣù wọ́n mi wá. àwọn àníṣà twenty years lè ní wà táwọn bí. ọdún kèlò rè tẹ́tí wa. ọdún kejìlá. ọdún kejìlá fifteen thousand lẹ́sìn nígbà títí dòní. wọ́n mi. two thousand and láti two thousand and nine. fifteen thousand lẹ́sìn nígbà bẹ́ẹ̀ lọ́mọ ń bẹ ń lé. àwọn méjì kò tún sí bí o. torí wíyá sẹ́ẹ̀ musa alásìlẹyìn náà sà. Ghana wọ́n wẹ̀ fọ́ ọmọ ọdún kèlórí tẹ̀sí wà ń bí kí làwọn iṣẹ́ tẹ máa ṣe ń bí láti bí ogún ọdún sẹ́yìn. èló ni sálárì yín láti. five thousand ni mo kàn gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú láti bí ten years ní ìsìn ni wọ́n sọ di fifteen thousand. fifteen thousand five thousand yẹn lè gbà fún bí ọdún mẹ́wàá. mo gbà fún bí ọdún mẹ́wàá láti bí ọdún mẹ́wàá sásìkò yìí náà ẹ tún wá ń gba fifteen thousand lóṣooṣù báwo ló ṣe rọrùn láti fi gbọ́ bùkátà ilé sí. ẹ jẹ́ ká mọ àwọn ìpele kí làwọn ìpèníjà tẹ máa ń bá pàdé gangan. Ah, àwọn ìpèníjà tó ń bá pàdé ó pọ̀ dàdí torí èyí mi ìgbọ́dọ̀ máa mi ìgbọ́dọ̀ máa kà torí lórí ọmọ mo ní pèníjà torí pé sukùl wọn ní accident ọmọ ẹsẹ ó ṣẹ̀ṣẹ̀ padà sí ṣùgbọ́n bíi two hundred thousand àwọn èèyàn bá mi dájọ́ tí wọ́n fi ó ṣẹ̀ṣẹ̀ bá wọn ṣe sí wọn nínú àkáǹtì tí mo tún lè sọ pé mo tún ní bí èèlò kan mo tún gba gbogbo ẹ̀ mo tún fi tọ́jú ẹsẹ̀ yẹn náà ni àṣà náà ní ìsinmi tiẹ̀ ní sẹ́fìn kankan mo ní sẹ́fìn mi ní nǹkan kan mo fẹ́ kí mọ́mí kan tàbí méjì ò gbẹnu àwọn mọ́mí sọ̀rọ̀ kí làwọn ìpèníjà tí ń bá pàdé. àwọn ìpèníjà tá a bá pàdé ni pé sálárì gan kò káwó jíjẹ débi tá a sanwó skul ọmọ kò káwó mọ́tò ọ̀pọ̀lọpọ̀ àwọn agan bẹ́ẹ̀ skul èmi gan ti jókòó lé báyìí bàtà àbúrò skul san nínú fifteen thousand náà ni so bàtà dẹ̀ máa ń ṣe both day and night gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé ìbá ti pẹ́ ta ti kúrò bí àwọn wọn ní ìsùn àwọn òkèkò àṣà ní sùúrù tó dúpẹ́ bóyá ọlọ́run ṣe ìyanu igi la fi lò kódà ojú ara ilé ka báìbù gan dáadáa bẹ́ẹ̀ làwọn tó kú ṣe bàbá lórí fifteen thousand. èéfín yẹn ń ṣe àkóbá fún ojú yín ìyẹn ń fi hàn wípé wíwá wa síbí yìí lónìí a tún nílò láti tún wá láti wá àti láti tún wá láti máa yanjú àwọn ìpèníjà yìí lọ́kọ̀ọ̀kan èjèèjì lónìí yìí bàbá wòlíì Reuben Aikore lọ́lọ́run mí sí láti ran àwọn èèyàn lọ́wọ́ níbí mo sì mọ̀ wípé nígbà míì tí màá bá padà wá bí ó ṣeé ṣe kédùmàrè ti lòwọ́ náà tó ń wò mí láti wá bí ó ṣeé ṣe kó o tiẹ̀ ti wá kí n tó débí kí n débí kí wọ́n sọ fún mi pé àwọn kan mà tán ti wá o inú mi á dùn láti gbọ́rú ìròyìn ayọ̀ bẹ́ẹ̀ tàbí pé irú àjọ yín tó jẹ́ àjọ ẹlẹ́yinjú àánú tẹ́yìn bá ń wò mí bẹ́ẹ̀ ò bá mọ bẹ́ẹ̀ ṣe kàn sí wọn ẹ lè pè wá ká tọ̀ yín sọ́nà bẹ́ẹ̀ ò ṣe dé ọ̀dọ̀ wọn níbi ìlú Ìbàdàn ni wọ́n wà ìwọ̀nba táṣẹ́rẹ́ táṣẹ́rẹ́ yìí ó lè má ka nǹkan kan lónìí ṣùgbọ́n ara ẹ̀ náà ni nígbà míì ó kà àwọn méjì kan nígbà míì tá ò bá tún padà wá a mọ̀ wípé yóò tún jù báyìí lọ látọ̀dọ̀ tiwa níkànnì Yorùbá Gidi látọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa sí yín àti látọ̀dọ̀ àwọn lájọ-lájọ míì tí wọ́n bá láǹfààní láti wo ètò yìí torí pé ìkànnì Yorùbá Gidi TV àfojúsùn wa ni pé kó jẹ́ oyin sẹ́nu gbogbo àwọn tó bá ń wo ìkànnì yìí àti àwọn èèyàn tí wọn ò tiẹ̀ mọ̀ pa wà ṣùgbọ́n táwọn wà níbì kan tí wọ́n nílò ìrànlọ́wọ́ a sì gbà pé bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ ni yóò máa rí ìṣòro sí láì Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. ẹ jọ̀ọ́ sà mo tún fẹ́ sọ̀rọ̀ iná dùn. ok no problem. bóyá tí a bá rà láàánú tí èdè máa bá wa fún ọ ní tókìn mọ́ owó yẹn ní ìparí oṣù inú wa dùn because àánú wa máa ń ṣe wá ni wọ́n ti máa ń complain jù àánú wọn máa ń ṣe wá so àdẹ ni àwa gò lágbára so àwa la kàn máa ń pẹ̀ tí wọ́n pé kí wọ́n ní sùúrù gbogbo ẹ̀ máa dá kán máa gbàdúrà kán máa gbàdúrà so kọ́lọ́run ó lóyún fún wa. ìyanu máa ṣẹlẹ̀ èmi gan láàrin àsìkò tí mo fi wà ń bí bí mo ṣe jìnnà sí tó èéfín yẹn òjòjú mi ó gbádùn tó túmọ̀ sí pé ẹni tó bá wá ń dìídì ń dáná yẹn ah ìṣiṣẹ́ tó rọrùn ìṣiṣẹ́ tó rọrùn ọlọ́run àbáyín gbé àánú àtẹ̀yin èèyàn mi káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n nílò ìrànlọ́wọ́ ó lè fi sí ara bùkátà tiẹ̀ náà lóṣooṣù pé iye báyìí ló fẹ́ máa fi sọ́pọ́ọ̀tì wọn lóṣooṣù ìwọ bá múrí kan wá ìwọ mú iye kan wá bá a bá kó pọ̀ yóò dòdìdì torí pé ẹ̀ẹ̀kan omi tó tòótó ní ìdòkun tí dọ̀sà ẹ ṣé púpọ̀ something. seven hundred naira. ni salary tẹ gbà. ni salary ti mo eh, gbà. torí àti three hundred naira nígbà tó tó parí wá àti yàwó. kó tó di ok wọ́n ṣe san salary nígbà tí wọ́n máa máa san salary seven hundred naira lẹ́yìn gbà nítorí pé ti yáwó sílẹ̀. three hundred naira lèmi gbà. èló lẹ́yìn gbà lónìí. mo gba one hundred. àwọn tiẹ̀ gbó. one thousand ah, hundred. three hundred. naira lẹ́gbà. five hundred. five hundred naira lẹ́yìn gbà. Oh. seven hundred. seven naira lẹ́yìn gbà àwọn yòókù rẹ méje ní lápapọ̀ méje ní lápapọ̀ láti ọ̀dọ̀ ti tèmi. Ah, èmi máa support yín pẹ̀lú seventy thousand. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o màá ṣe kí n tó kú òbí ṣùgbọ́n máa nílò àkáǹtì tí màá transfer yẹn sí. ok wọ́n máa fún mi lákàntà. ẹ jẹ́ kí wọ́n fún wọn lákàntì skul ẹ jẹ́ fún wọn. wọn náà wọn náà máa ṣe wọn náà máa ṣe báyìí. nísìnyí nísìnyí ẹ jẹ́ wọ́n á sì sẹ́kún. ẹ kí ló ń fò mí. ẹ ṣe sá o ẹ ṣe. Yes. Ah ah ah. Mọ̀mí, tó bẹ́ẹ̀ mélòó mélòó lára mi. O wa lẹ́nu láti lè. Ọ̀gá mi sà. Èèyàn mi. Ní ìbàjẹ́ bá mi kò lè bàjẹ́ ẹ jẹ́ n kí ọ̀gá mi rẹ̀ wọ́n làwọn máa ń gbóhùn yín lórí tiktok wọ́n ní wọ́ọ̀sì yìí ló jẹun táwọn ò lórí tiktok mo ní àìní kan náà wọ́n jí voice mi. Eh, YouTube bóyá program ọ̀tán gbé bẹ̀ YouTube láti rí láwọn. wọ́n jí eh, eh, láti YouTube wọ́n jí sí Facebook àti TikTok. mo ní àkáǹtì méjì nǹkan wá wà tí fi ń follow yín tí mi so lọ́dọ̀ tí mo ti send friend request sí yín. owó yẹn ti wọlé ẹ lè wo mo ti send friend request. wọ́n ti fi mi náà láti rí rìsíìtì náà. ẹ ó máa wọlé dájú so tí o kókè dá akúndádì sọ tí wà lá. mi ń dádì. ẹ yín broda ẹ lè pẹ̀lú broda. baba and then ok nípa ìsòrí ìsàmì bóyá ti tó ọdún mélòó báyìí tí mo ti wà ní broadcasting industry nísìn yóò ti tó six years six years university. ojú ti mo ṣe mo mo rójú yẹn mo gbá kí ló wá sí mbẹ. láyọ̀ àgbà ọ̀rọ̀ ni. àgbà ọ̀rọ̀ tó wà ní èèyàn mi ni wọ́n mo ti ṣiṣẹ́ ní amútajóró rí níbi ọdún mélòó kan sẹ́yìn wọ́n ń ṣe àgbàlá ìfẹ́ mẹ́gbà yẹn ẹ wọ́n nígbàdí àbúdá. òun náà ló fẹ́ sọ àwọn àwọn kàwé ìròyìn gbà náà. sọ àwọn fi gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. Adélérè Olúṣẹ́gun Mike òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralé tá a báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own ta fi ń develop property fún àwọn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ kó fẹ́ ra block lọ́wọ́ wa ni kó fẹ́ ra sand ni and àwọn trucks tàfi ń deliver sand on our own tàfi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adeola Junction besides àdàbà dumping yard ní àpẹtẹ ìbàdàn agc plaza yẹn àpètàn ẹ̀ ní aleri global concept limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé tá a ti ń talé tá a ti ń báyàn kọ́lé tá a ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì lò látọ̀dún tá ti wà nínú ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá baba rẹ̀.